هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين عن ń kí ẹ̀yin olùgbọ́ وجماعة pé àdìjọ kó ojúmọ́ أكوني على káàbọ̀ sórí الدين ètò yìí ètò àti àpò ní àlèfíkì òfin dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ ká rí yín pé látàrí dáadáa lójúkọ̀nà ẹ̀sìn islam kí allah kí ó túbọ̀ mọ́ bá a tó yín ní gbogbo àlámọ̀rí inshàlá ìbéèrè ọkọ tí màá kọ́ fi ṣíde òní eléyìí tọ́wọ́ láti ọ̀dọ̀ umar abdullah láti uk wọ́n ní nígbà wo gan ni sọ́lá kò ní jẹ́ ọ̀ràn yàmá lórí obìnrin olóyún tó fẹ́ bímọ àbí ṣé yóò sì tún máa ṣe sọ́lá kódà nígbà tó wà nínú ìrora lásìkò tó fẹ́ rọbí àti pé ṣé yóò san àwọn sọ́lá tó pajẹ lásìkò tó ń jẹ ìrora lọ́wọ́ lẹ́nu ìgbà tó fẹ́ rọbí lẹ́yìn tí ó bá parí nífàsì ẹ̀ ni wọ́n tún ṣàlàyé nǹkan kan wípé lọ́jọ́ kan sí méjì sí ìgbà tí a wà yìí níṣe ni àwọn rí ìbẹ́kun èyí tó ṣàfihàn pé ìgbàkúgbà láti àsìkò yìí tí ìbẹ́kun yẹn ti ń wáyé ni ìrọbí ọmọ lè ṣẹlẹ̀ wípé níṣe ni àwọn kàn ń mára ṣàlùwàlá ṣe sọ̀lá látàrí ìbẹ́kùn yìí pé àwọn ò wá mọ̀ bóyá eléyìí náà ó ṣe déédéé àbí látìgbà tí ìbẹ́kùn ti jáde ni àwọn yóò dáwọ́ sọ́lá ṣiṣẹ́ dúró eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì ọlásọ̀rọ̀ brother saheed láti Italy wọ́n ní èèyàn parí àtẹ̀sẹ́wòrán láwọ̀kọ́ èèyàn dìde fún rákà kẹta ibẹ̀ ni èèyàn ti wá rántí pé sùjúdù kan ni èèyàn ṣe nínú sùjúdù méjì níbi rákà ẹlẹ́ẹ̀kejì tí èèyàn fi jókòó àtàṣàhùdù alákọ̀ọ́kọ́ yẹn wípé ǹjẹ́ sùjúdù sàhwì ń bẹ tí èèyàn ó ṣe fún eléyìí àbí kò sí wọ́n tún ní pé ìyàwó ni ṣẹ̀ríà islam kọ sí kí bàbá kan tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ nàṣọ́rọ́ kó kàn ṣàdédé kíyèsí ni pé ah, lágbájá jọ mo fẹ́ kí o mú mi gẹ́gẹ́ bíi bàbá lórúkọ yìí pé kéèyàn lè máa tọ́jú bàbá yẹn yìí pé ǹjẹ́ kò burú àti pé ṣé kò sí láìfi nínú gbólóhùn mo fẹ́ kó o mú mi gẹ́gẹ́ bí bàbá tí bàbá yẹn sọ ẹ jẹ́ kí n darúgbà ìbéèrè sípò. alhamdulillah wassalatu wassalamu ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìgbà wo ni jíjẹ́ ọ̀ranyàn sọ́lá ìyẹn kò lórí ẹni tó ń rọbí aboyún tó fẹ́ bímọ àkókò ìjẹ́ ọ̀ranyàn sọ́lá yóò máa bẹ lórí ẹni tó ń rọbí títí tí ó fi jẹ́ pé ó bímọ tó bá ti bímọ ìgbà náà ni nífàsì rẹ̀ ti bẹ̀rẹ̀. nífàsì jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa mú kí jíjẹ́ ọ̀ràn èèyàn sọ̀dá kó kúrò lórí obìnrin gẹ́gẹ́ bí hayo ńlọ náà rí ṣùgbọ́n ìrora rírọ bí kó tó di pé ọmọ jáde ni gbogbo eléyẹn kìí ṣe tí ó mú kí ọ̀ràn èèyàn sọ̀dá tó kúrò lórí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú ìrora àti irú òkú tó kò ní láǹfààní láti ṣe sọ̀dá ṣùgbọ́n yóò ṣe àkọsílẹ̀ iye sọ̀dá tó bá bọ́ ọmọ lọ́wọ́ lásìkò tó ń lọ bí tó wà nínú jíjẹ ìrora yẹn tí ó fi jẹ́ pé nígbà tó bá ti ṣe ìmọ́ra kúrò nínú nifas lẹ́yìn ìgbà tó bá bímọ gbèsè sọ̀láàtì yẹn ti ń bẹ lọ́rùn rẹ̀ ní ọkọ̀ san kò ní fi falẹ̀ bí ti wùlò kéré mà eléyìí jẹ́ ìṣèjọ́nà wọ́n ní àwọn àwọn jẹ́ ẹni tó sọ pé àwọn náà rọbí wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní rí ìbẹ́kun tí kìí ti ẹ̀jẹ̀ nígbà tó mọ̀ tí ì jáde àwọn máa ń ṣe sọ̀lẹ́ pẹ̀lú wípé àwọn ń ṣe mara ibi tí nǹkan yẹn ń gbà jáde kúrò lára àwọn káwọn tó sálùwàlà. ṣé táwọn ń ṣe yìí sọ dáa àbí ìbẹ̀kùn tó láti kọ dínà ẹni láti fi sọ̀dá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ bímọ. rárá kì í ṣẹ̀jẹ̀ bímọ lélẹ̀ ẹ̀jẹ̀ bímọ máa wà ní ìgbà ohun tó ń jáde yẹn lẹ́yìn tí ṣe ń ṣe ìmára fún iná lóbìnrin tó bá wà ń yẹn máa ṣe ìmára sì máa wàyí o àsìkò tí à ń rọbí lọ́wọ́ láti dúró tí ò rọrùn láti jókòó tí ò jẹ́ nǹkan tí yóò ṣe é ṣe nígbà míì pẹ̀lú bí ipò yín bá ti ṣe gbà sí náà lẹ́ẹ̀ máa ṣe sọ̀rọ̀ ẹ̀. ìyẹn ni pé tẹ bá lè dúró dúró tẹ bá lè tẹ̀sí rùkú ẹ̀ ṣe rùkú tẹ bá lè nàró padà ẹ̀ nàró padà ìbáṣe forí kalẹ̀ lọ forí kalẹ̀ dáadáa bá àti ṣe máa forí kalẹ̀ ń gbogbo gbà àmọ́ tó bá pé látàrí ipò tẹ́ wà àti tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ apá kan nínú àwọn àti àti ìṣe sọ láti yàn ní rọrùn fún yín láti ṣe gẹ́gẹ́ bá ń ṣe ní ká ṣe é ẹ̀ sì bẹ̀ bá ṣe lágbára mọ́ ilé ìjẹba wọn ni ẹni tó béèrè láti Italy nípa àwọn ti ṣe tẹ̀sẹ́hùdà alákọ̀ọ́kan àti dìde lọ́sẹ̀lọ́sẹ̀ lẹ́kẹta lẹ́yìn táwọn dìde tán làwọn wá fura mọ̀ pé ẹ̀ẹ̀kan làwọn forí kanlẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ó síwájú tẹ̀sẹ́hùd àwọn ọmọ báyà ìforíkanlẹ̀ gbàgbé kan wà tó lè gbé ìforíkanlẹ̀ kan táwọn gbàgbé láti ṣe nínú rákà yẹn kò sí ìforíkanlẹ̀ gbàgbé ò lágbára láti gbé ní tó bá ti jórígun nínú sọ̀dá. Hmm ìforíkanlẹ̀ kọ̀ọ̀kan tẹ́ rí yẹn orígun kọ̀ọ̀kan tó dádúró gédégbé ni nínú sọ̀lá béèyàn bá ti wá fi nǹkan tó jẹ́ orígun nínú sọ̀lá ti sílẹ̀ ìforíkanlẹ̀ gbàgbé kó ràn án àfi kéèyàn ó ṣe nǹkan hmm. torí ẹ̀ nílákẹ́lẹ̀ kẹta tẹ́ ti dé hàn ẹ padà sí ìforíkanlẹ̀ tẹ́ gbàgbé hàn ẹ padà sí ìforíkanlẹ̀ hàn láti dúró tẹ́ ẹ lè bá fi ṣe àtúnṣe rákẹ́lẹ̀ kejì tó ṣe yí pé ó ti ní ààyè látara pé ti fi orígun kan lẹ̀ nínú àwọn orígun rẹ̀ ẹ bá tó wá forí kan lẹ̀ lẹ́ẹ̀kejì tẹ́ ẹ̀ tí ì ṣe tẹ́lẹ̀ o ẹ wá ṣe jókòó ẹ̀ tún wá ṣe tẹ̀ṣáhùd ẹ bá ti parí tẹ̀ṣáhùd yẹn wàá dìde láti pé sọ̀láàtì yín ìgbà ẹ bá tó wá parí sọ̀láàtì tẹ̀ sálámà ẹ forí kan lẹ́ẹ̀mejì fún ìgbàgbé àlékún tẹ̀ sínú sọ̀láàtì tí ọ̀jẹ̀ àmọ́ àmọ́ sí wọ́n ní bàbá kan ó ti dàgbà kìí ti ṣe mùsùlùmí ó pe àwọn báwọn sọ̀rọ̀ pé òun fẹ́ kó o mú mi gẹ́gẹ́ bíi bàbá kó o máa ṣètọ́jú mi àkọ́kọ́ gbéyàn bá báyàn sọ irú ọ̀rọ̀ kò túmọ̀ sí wípé dandan dandan o sì gbọ́dọ̀ dá lò hmm. nítorí pé ń ṣe ló pè ọ́ lọ sídìí kó o ṣe dáadáa sóun lẹ́yìn hmm. ọba wa ṣe dáadáa yóò ní kápá àti ṣe hmm. bọ́bá wa lágbára láti ṣe dáadáa yìí ṣe dandan ni kó jẹ́ pé òun pàtó ló ṣe fún hmm. o lè ṣe dáadáa fún òun o lè ṣe fẹ́lòmíì ìwọ̀nba tó o bá sì lè ṣe fẹ́ni tó o ṣe fún ààyè àti bẹnu àtẹ́lù ọ̀ látọ̀dọ̀ ẹni tó ń ṣe dáadáa sí kò sí lábẹ́ òfin Allah torí ẹ̀ bàbá rẹ àti ìyá rẹ àtàwọn ọmọ rẹ ìyàwó rẹ àtàwọn ọmọ ìyá rẹ lóbìnrin táwọn ò lè tọ́jú ara wọn àwọn eléyìí ló jọràn ẹ lórí rẹ pé kó tọ́jú wọn èyí tó bá kùnà láti ṣètò kan àbùkù mm-hmm. àbùkù ń ga kì í sáyé lásán èèyàn mm-hmm. tún kà títí dé ọ̀dọ̀ Allah torí ẹ irú bàbá mú mi gẹ́gẹ́ bíi bàbá ẹlòmíì ò lè jẹ́ bàbá rẹ bàbá rẹ náà ni ó máa jẹ́ bàbá rẹ mm-hmm. òun náà ní kó o sì ń bàbá rẹ mú mi gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bí nǹkan ẹsẹ̀ nǹkan hmm. so yẹn ni pé àǹfààní tó ń fẹ́ rí lọ́dọ̀ rẹ̀ ní fi ń tọrọ kó gbóhùn sípò bíi bàbá rẹ̀ hmm. tó fi máa tọ́jú òun so a ti sọ pé kìí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ tẹ́lẹ̀ náà pé kó tọ́jú rẹ̀ so abẹ́ pé tó o bá fẹ́ ṣe dáadáa kó o ṣe fún un ṣùgbọ́n bàbá màmá rẹ̀ àwọn ẹni tó jọ̀ràn yẹn lórí rẹ̀ pé kó tọ́jú wọn. Hmm ẹni tó fẹ́ sànú ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí islam ọkọ dínà kó sànú ẹnikẹ́ni hmm. kò bá jẹ́ káfìrì kò bá jẹ́ mùsùlùmí sànú wọn. torí pé adisa nabi muhammed sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé gbogbo abẹ̀dọ̀ tí ń mí téèyàn bá fi lè sànú rẹ̀ yàn gbẹ̀sán lọ́dọ̀ allah hmm. so kọ́dà kọ́ má jẹ èèyàn ẹ lóye ìjẹba. jazakumullahu khairan sheikh. 08061998459, 08061998459 plus 2348083293896 plus 2348083293896. Bẹ́ẹ̀ jẹ́ tí ma fi tó wa létí pé wá síta gbangba tí a máa ṣe Hudan wa Bushro léyìí tí ó jẹ́ ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò tún wáyé insha Allah ní ogúnjọ́ Rabiul Awwal 1444 AH tó tún ṣe wẹ́kú ọjọ́ kẹrìndínlẹ́ ogún oṣù kẹwàá 2022 ní ọjàba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ 10am prompt ní ìtẹ̀síwájú tírà ma'arijul qabul insha'allah òun náà ni yóò sì máa jẹ́ gbéyẹ̀wò Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbọ́nṣọ́ àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ dára lẹ́kọ̀ọ́ ní ogúnjọ́ rọ̀bí ọ̀lẹ̀ awwal 1444 AH tó tún ṣe déédéé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá 2022 tó bọ́ sí ọjọ́ àìkú Sunday inshallah bákan náà ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí jalsatul basira òun náà tó yóò tún wáyé ó tó máa wáyé ní Èkó ní marina ní marina ní Lagos yóò tún wáyé inshallah láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ 10am prompt ní uh, ọ̀túnla Sunday ọ̀túnla Sunday tí ó ṣe dédé ọjọ́ àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí inshallah ní marina Lagos ni ó ti wáyé láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní uh, àwọ̀ àti tí a kò ní jẹ́rìsẹ̀tì ìbàṣírọ inshallah àwọn tí a bá gbọ́ kí a sọ fáwọn tí ò gbọ́ aláyọ̀ ṣe rán fún wa ẹ lórúkọ yín o. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àbá àgbélọ́ ló ń pè láti lọ. ìbéèrè yìí. àná ẹ̀dá kò ní fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀tíìrì wa pé tí gẹ́gẹ́ bí nìkan mo wà ní ẹ̀yìn ìmọ̀mọ́ àwọn méjìlá wà lẹ́yìn ìmọ̀mọ́ ìmọ̀mọ́ tó wá ń sìn fún wa ó ti wá ta pàṣẹ àjá nígbà tó wá ta tó wá tó ìgbà tó wá tó ó wá jáde wá tì èmi tó jẹ́ pé mi kì í pàṣẹ àtẹ̀mí mi kì í wá tì mí síwájú ṣe sọ́lá fún àwọn ẹ̀dá fún bò ní màá ti ṣe níbẹ̀ lẹ́yìn ìbéèrè ẹlẹ́kejì mo fẹ́ kéde ní pé ẹ̀dá fún sí tí mo ti ń fi àmọ́ ń fáwọn ọmọ ní Quran níbẹ̀ ó wá máa ń ṣẹlẹ̀ wípé kíláàsì wa kò jìnnà síra wọn bẹ́ẹ̀ alákejì omi kìí sábà ń ka Quran lọ́wọ́ àwọn kíláàsì ní àwọn ọmọ ṣe iṣẹ́ mi lọ́wọ́ ẹ̀dá fún láti fẹ́ ṣe pẹ̀lú àyà tí ó ní sábà ń ka Quran lọ́wọ́ tó kéèyàn dá bò ó ti yé ó ti yé. alhamdulillah kí ni bá ń ṣe sọ́dọ̀ tí lẹ́yìn imam tí àlùwàlá ìmáàmù tó wá já tọ́wá fáyìn síwájú sọláàtì ìmáàmù là ń bùkátà kókó pé kìí ṣe sọláàtì tiẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣe pé ńgbà tí ìmáàmù ti ka fátí àtẹ̀yìn ọ̀sẹ̀lẹ̀ pé ìwà náà ti ka fátí àtẹ̀ súrà lọ́kàlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé sọláàtì ìmáàmù ló fẹ́ pé àmọ́ ńgbà tó fi ṣeré àti fi hàn wá wípé la salata liman lam yaqra' bi ummil kitab kò sí sọ̀láàtì fẹ́ ń bá ṣe sọ̀láàtì tí òkè fatiha ń bẹ̀ kì í ṣe ìmáàmù ni kì í ṣe máàmù àbẹ́ni tí ń dá sọ̀láàtì ṣe wọ́n á tún fatiha kà nínú sọ̀láàtì yẹn fatiha tó ń kà jẹ́ tiẹ̀ nítorí kíwọ náà lè bá àjẹpọ̀ oníraka yẹn òfin ṣẹ̀ríà ó sọ fún wa pé tó máa ka fatiha lẹ́ẹ̀mejì látàrí ìgbàgbé kò sí ìforíkanlẹ̀ kankan tẹ̀sí fún tó bá jẹ́ pé màmá kà á ní ìsìn torí pé sọ láti tẹ òní jẹ́ sọ láì láì jẹ́ pé wọ́n ka fatiha kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nígbà tó bá tó lọ́wọ́ kankan lè ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin ilé ẹ̀kọ́ tẹ̀ ti máa ń kọ́ ọmọ yàrá akẹ́kọ̀ọ́ tí wọ́n kọjú síra wọn ǹjẹ́ lásìkò táwọn kan táwọn ọmọ tó sì wà nínú kíláàsì míì táwọn ń kọ́ nǹkan míì lọ́wọ́ tó ṣe pé táwọn náà ń kọ́ yẹn ó pè fún kí olùkọ́ máa pè káwọn ọmọ máa dáhùn táriwọ́ ọmọ wa sọ yè láti inú kíláàsì táwọn ọmọ ti ń kọ́ nǹkan míì tí ìsàl Qur'an yẹn ṣé ìṣesí yìí kò ti mú wa máa tako wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun tó bá ń kí alukur'ani ẹ tẹ́tí gbọ́ kẹ́ ẹ sì dákẹ́ kẹ́ ẹ lè bá jẹ́ níta ọ̀kẹ́ bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ẹ gbìyànjú láti jẹ́ pé alukur'ani tẹ́ bá fẹ́ kọ́ àwọn ọmọ ẹ ti táǹtẹ̀bù yín lọ́nà tó fi jẹ́ pé gbogbo àwọn kíláàsìsì yẹn wọ́n máa lo táǹtẹ̀bù ẹyọ kan fún alukur'ani tó yẹ pé gbàtà máa ń kọ́ alukur'ani yẹn ẹlòmíràn ní máa ṣe nǹkan míì kó má jẹ́ pé ibi tá a ti fẹ́ kọ́ máa ń dáadáa làwọn ti máa forí kásẹ̀sẹ̀ ilé ìjọba òṣèlú. láti ìbàdàn wọ́n ní ìjẹ́ ọmọ yahoo yahoo tó ṣe tán àti túbá kúrò níbi jìbìtì lílù ṣé ó lè bẹ̀rẹ̀ sí ní ṣe bísínẹ́sì látara owó yahoo tó ti rí tẹ́lẹ̀ tí ó sì pa yahoo ṣiṣẹ́ tì àti pé ṣé ó tún lè máa gbé ilé gun mọ́tò tó ti fi owó yahoo yahoo kó jọ bí. alhamdulillah ẹni tó bá pé lọ́nà ìjàmbá ó lè iná ló gbà tó fi tuwó jọ bí àpèjúwe tí ẹ fi tó wà nínú béèrè pé yàwóyàwó. tó bá fẹ́ túbà àti ṣàlàyé rẹ̀ yóò dá gbogbo owó padà fáwọn olówó nítorí pé àìdá padà tó bá lòun túbà kò túbà o hmm. nítorí pé ó lè bá jalè ní ìsìn iṣẹ́ olè lọ́yàn láàyò ní hmm. ti wá là nídìí iṣẹ́ olè ó ti kọ́lé ó ti káàtì tìrámọ́tò hmm. ọlẹ́sìn tí ń gùn ó ní ràkúnmí wọn á lóun fẹ́ túbà á pè ọ́ dáwó padà fún àwọn ẹni tó jíwó lọ́dọ̀ wọn. Hmm. torí ẹ̀ àtowó àti ntowó bí ètò tọ́gbàdì náà fi ṣẹ̀rí ìhà ìnípa ẹni tó ní ìpìlẹ̀ owó ló ní wọn. Hmm. tó bá ti dáwó padà fáwọn olówó ó wá wówó tó dáa tí ò ní ṣe pẹ̀lú lè jìbìtì àti jàǹbá rẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀ kó fi dá okòwò míì sílẹ̀ hmm. Allahu yóò bá fàlùbáràkà. ẹ lórúkọ yín o. Alaikum salam rahmatullahi wa barakatuhu. Ó kọ ìyẹ̀ tí ń pè bàbá bà. Ẹ̀lú orúkọ yín o. Ẹ̀lú Abdulhamid látọ̀yọ. Ìbéèrè yín. Ìbéèrè alákọ̀ọ́kọ́ orin wípé tí èèyàn bá ní ìyàwó méjì sọ wá já sí pé ìyẹn ń láti ìrìnbọ̀ pẹ̀lú kan pẹ̀lú láìsí ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn kí yẹn sẹ́ẹ̀mì súnmọ́ kejì náà ẹlẹ́ẹ̀kejì a gbọ́ ní orí social media pé àfọ́ àtàndé ó yọ amẹ́ yìí pé sẹ́yìn bá sọ ìṣẹ̀ kọ́ èèyàn lè so ìyẹn fì ọ́dẹ̀ mẹ́rin rẹ̀ ń bẹ nínú àjíṣẹ́ yìí rẹ̀ ń bẹ nínú àrùkọ ha. E- èèyàn lè jẹ kí ni. ṣé bẹ́ẹ̀ lè ti gbé yẹn yẹn pé ìyá àdúgbò mo ti máa ń pè. Ah, tọ́ ọ ti yé. pé pé ó kọ àfọ́ àtàndé. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi ẹni tó bá ní àwọn méjì ó ní ìbálòpọ̀ pẹ̀lú kan láì kò tí wẹ̀wẹ̀ jánábà tó tún lè ní ìbálòpọ̀ pẹ̀lú ẹnìkejì bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá jẹ́ pé ọjọ́ eléyìí lọ bá níbálòpọ̀ ọjọ́ ẹnìkejì náà lọ bọ́ náà níbálòpọ̀ tá n bá ń sọ̀rọ̀ ọjọ́ adúlá àlàfo tí ń bẹ láàrin wọn kí ló mú ọmọ wẹ̀ hmm. tó ní ṣe sọ láti so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ so a ní àwọn gbọ́ lórí social media lẹ́nìkan sọ pé táwọn bá fẹsẹ̀ kọ káwọn máa pe ìyá rẹ̀ eléyàn sí Allah ni mm. so ẹ sì mọ̀ pé àwọn ń tọ̀rí kan tiwọn kálukú wọn ti gbé àwọn ṣéwù wọn dé ipò tí ò sí fún yàn mm. àwọn ipò tó jẹ́ ti Allah Allah la máa ń pè tí nǹkan yòówù bá ṣèyàn rápá burú ló ṣe ìpọ́njú ló ṣẹlẹ̀ ṣe àìdá ló ṣẹlẹ̀ ṣe ọ Allah ló pè. Mm tí dáadáa bá sì ṣẹlẹ̀ sí ọ Allah ló dúpẹ́ fún Mayinaz tètè rìfáì tìjáni Abdulkadir Jelani sọ gbogbo eléyìí kọ́ ọ máa pè wọ́n lẹ́yìn Allah ìṣẹbọ sí Allah ni ó sì máa ń pé ńgbà tí wọ́n ti takò ẹbọ tó o bá ẹbọ tò iná ló ṣe ń jẹ́ mùsùlùmí tí o bá ti yẹ ẹsẹ̀ kúrò nídìí ṣíṣe Allah lọ́kàn náà jọ́sìn tó ti bẹ̀rẹ̀ sí pé nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ó ṣẹbọ sí Allah kìí ṣe ṣe ìyá sùn sálẹ̀ ń bí tó bá pọ̀ fẹsẹ̀ kọ́ ọba náà nàbì Muhammad ló pé o ti dẹ́gbọ́ sí Allah hmm. ànábì nù lọ́nlọ́ kátó wá pé ìyá sì ń bọ́ mbẹ́. broda Akíndélé Abdulfatah láti Ọ̀yọ́ wọn ní ilé ẹ̀kọ́ aládàáni tó gbani sí iṣẹ́ pẹ̀lú àdéhùn láti máa san owó lásán pé tó fi máa nígbà olùdé náà ṣùgbọ́n níṣe ni wọ́n ń padà máa ń dá owó oṣù ọ̀hún ní sísan sí méjì ní gbogbo ìgbà ọdẹ láì sì ní sọ fún àwọn sáàfù tí wọ́n jẹ́ olùkọ́ni láti fi jẹ́ kí wọ́n mọ̀ pé ìdajì owó oṣù ni wọ́n máa gbà nígbà olùdé èyí tó yapa sí àdéhùn àṣìlẹ̀ wípé ǹjẹ́ kò ní dàbí pé èèyàn ń ya aláṣejù téèyàn bá pe ilé ẹ̀kọ́ náà níjà pé kí ló fà á sí owó oṣù kì í fi pé lásìkò olùdé àbí kí èèyàn dákẹ́ lórí ẹ̀ ni alhamdulillah bóyá àwọn ìwé àwọn èyí tó wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ ojúlówó òwe tẹ fọwọ́ sí ń jẹ́ kẹ́ gbàṣẹ́ ẹ̀ka <laughs> torí ó ṣeé ṣe pẹ́pẹ́ ti ṣe gbogbo àwọn àlàyé yìí síbẹ̀ ṣé tó bá dásìkò sí ni ọ̀gbọ̀n oṣù hmm. wàlàkín ìdajì owó oṣù rẹ̀ hmm. so tí ọba kà dáadáa wà á rí mbẹ tó bá jẹ́ pé kò sí mbẹ wọn ò sọ bẹ̀ pé ní gbowó oṣù lásìkò sí nítorí ọ̀fọwọ́ sí ni pọ́ ọmọ gbowó sùn lásìkò sinmi <laughs> wọn wá ń yàn so láǹfààní láti béèrè hmm. so àwọn náà sì lè ṣàlàyé fún ọ. ọba láti torí rẹ̀ tó olóòṣìṣẹ́ mọ́ kò sí nǹkan tó burú mẹ́ hmm. títí tó fi nílé ìròjọ́ ọmọ sanwó fún ọ pé lásìkò sinmi. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹjẹ́ kí máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí húdà wọn àbúṣe ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò tún wáyé inṣàlá ní ogúnjọ́ Rabiul Awwal 1444 AH tó tún ṣe wẹ́kú ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọjọ́ àìkú Sunday 2022 bàkàtàbíà láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjàbá central mosque ìbàdàn ní ìtẹ̀síwájú tẹ́ra Ma'arijul Qabul Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́lógún ọ̀ṣẹ́ ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí ọ̀gbọ́ bákan náà àwa a mọ̀ sí Jalsatul Basira tó máa ń wáyé ní Marina ní ọjọ́ àìkú Sunday ọ̀túnla insha ní aago àárọ̀ gẹ́gẹ́ ní marina lẹ́kọ̀ọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dì lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n ti wọ́n dára lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ insha Allah àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí ọ̀gbọ́ aláàṣíràn fún wa ẹ lọ́kọ ní o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Mustapha látọ̀yọ̀. Ìbéèrè yín o. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹ̀dàkùn àsìkò wo ni a lè wẹ ìwẹ̀ jímọ̀ sí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ wo ni ìyàwó yẹn ní sẹ̀yàn bí àfi lè kọ́ ọ̀rẹ́ yẹn nínú Islam. kí ni ìyàwó ti ń ṣe. ṣé ẹ gbọ́. àkọ́kọ́ kò máa kírun déédéé a sì ń jà lórí ẹ̀. Mhm. ṣé o ti tán. kò jù báyìí lọ. ṣé alhamdulilayi àsìkò tá a lè wẹ ìwẹ̀ jùmọ̀ á ó fẹ̀ láti ìgbà tí alifájà rẹ̀ bá ti yọ lọ́jọ́ jùmọ̀ á náà láti lè wọ ìwẹ̀ jùmọ̀ ṣùgbọ́n èyí tí ó dára jù tó lọ́lá jù náà ní pípọ́ pé tá a bá ti wẹ̀ tán à ń lọ mọ́ṣáláṣí ni hmm. tá a bá ti wẹ̀ wẹ̀ jùmọ̀ àtàn ká gbà sọ wa wọ̀ ká lọ sí mọ́ṣáláṣí ilé ìlọ́lọ́lá jù. wọ́n á ní irú ẹ̀ṣẹ̀ wo lobìnrin lè ṣẹ̀ tá a fi lè kọ́ lẹ̀ ìbéèrè yẹn fẹ̀ tó má bẹ́ẹ̀ ṣàlàyé irú rẹ̀ wákàtí tó pọ̀ ni hmm. tó ń ẹ̀ kí ni kókó ní tíyàwó ti ń ṣe wọ́n níyàwó táwọn kí máa fi sọ̀láàtì ṣeré kì í ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni tóbìnrin bá ti ṣe ọ̀sọ̀lá ó tó ní sábàbí ńlá téèyàn máa ti torí rẹ̀ kọ obìnrin sílẹ̀ nítorí pé ní tí kì í bá ti ṣe sọ̀lá ó ti di káfẹ̀ wallahu azza wa jal ó ń sọ nínú al-Qur'ani wípé wala tumsiku bi'isam al-kawafir ẹ má di àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí mú níyàwó tóbìnrin ọ̀bá ti ṣe sọ̀lá ó lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀kọ́ lẹ́yìn bákan náà tọkùnrin ìbá ti ṣe sọ̀dá ọlẹ́tọ̀ kóbìnrin náà kó bọ̀ dànù kó má jẹ́ ìyàwó rẹ̀ mọ́ ẹlẹ́yìí jẹ́ oṣù jẹ́. broda Ismail láti Libya wọ́n ní èwo gan ló ṣe déédéé nínú gbólóhùn yìí láti máa wí nírú kúrò subhanallahi ah, subhanallahi ah, subhanallah rabbiyal azim subhana rabbiyal azim Abi subhana rabbiyal azim ah, wa bihamdi subhana rabbiyal azim wa bihamdi. باكنا واني من سجود إيوه ولوشي ديدي إيوه سبحان ربي علي على شيء ولوشي ديدي نعبي سبحان ربي علي على فاجفر لي إلي أجي بيرين واه نعم الحمد لله أنا أنت ما أنسى السلاة دوات الرقوة سبحان ربي العظيم هذا قصة تقول سبحان ربي العظيم وبحمده تبا فريك كما سبحان ربي الأعلى àbí subhana rabbiyal a'la wa bihamdihi hmm. méjèèjì tó bá wí kò sí tó burú mẹ́ hmm. wádìí fi hàn wá pé wa bihamdihi yẹn ẹgbà wa tó mú wá òun náà fẹsẹ̀ rinlẹ̀ hmm. so ìyẹn ni pé àlékún wa bihamdihi àmọ́ tó bá fẹ́ sọ pé òfìrìlẹ̀ ó ti kọ́kọ́ sọ subhana rabbiyal azim àbí subhana rabbiyal a'la àbí kọ́ sọ pé subhana rabbiyal a'la wa bihamdihi lẹ́yìn náà wàá tọrọ ntọ́ bá fẹ́ lára títọrọ ni pé rọ́bà òfìrìlẹ̀. Jazakumullahu khairan Sheikh uh, bákan náà ni wọ́n tún tẹ̀síwájú nínú ìbéèrè wọn nípa níṣẹ́ ni ìmáàmù mọ́ṣáláṣí àwọn ó máa ń dúró dákẹ́ fún àsìkò díẹ̀ nígbà tó bá ké fatiha àti sórọ̀ tán níbi ráka ẹlẹ́ẹ̀kejì lórí sọ́látù sọ́rọ̀ wípé kí ni ṣẹ̀ríà ìsìláàmù sọ lórí ẹ̀ àti pé tó bá bá ṣẹ̀ríà mu kí ni àdúrà tí ìyẹn ò máa ṣe lásìkò ìgbà náà ráka ẹlẹ́ẹ̀kejì nìkan ló ti máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ráka àdídáhùn rẹ̀ níjọ ni pé lẹ́yìn wọn kò ní kunut lọ́dọ̀ màlìkí àti àwọn ṣàfẹ́rìyẹ wọn sọ pé tẹ̀ máa ń ṣe àṣùbà ẹ bá ti dé rákà ẹlẹ́ẹ̀kejì ṣáájú kó tó di pé rúkú ọ̀ hmm. ẹ ṣe kunut. bákan náà tó bá pé lẹ́yìn ìgbà tẹ rúkú ni ẹ tún ṣe kunut yẹn hmm. so tẹ́ ẹ bá ṣe kẹ́ tó rúkú ẹ ṣe lẹ́yìn ìgbà tí ẹ nàró láti rúkú. so hadith yẹn hadith Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu òun làwọn ń lò ṣùgbọ́n ìgbà àwọn èèyàn fẹsẹ̀ nílẹ̀ hmm. fanabi sallallahu alaihi wasallam kò yé fẹ́ qunut hmm. nínú àṣùbà rẹ̀ títí tó fi kú láyé hmm. ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé hadith Abu Hurayra radiyallahu anhu fanabi sallallahu alaihi wasallam ṣe qunut fóṣù kan kò sì ṣe má torí ẹ̀ à ń ṣe qunut sẹ́kù nínú òfin ṣẹ̀ríyà tí àràlélò àjálò sunna tí ìmáàmù yín eléyìí ò di ọlọ́wọ́n kankan tiẹ̀ kò sì bá sọ láti rẹ jẹ́ hmm. tí ìwọ ọ̀gá tí ké fatia tẹ́lẹ̀ ké fatia rẹ nínú dídákẹ́ rẹ yẹn hmm. eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́ lọ́dọ̀ màlìkìyà àwọn sọ pé kònóòtù yẹn kò ṣe àmọ́ tó o bá ṣe o gbọ́dọ̀ ṣe sùjúdù sáwò nítorí pọ̀ pàtì hmm. o gbọ́dọ̀ forí kanlẹ̀ gbàgbé túmọ̀ sí pé ọ̀rọ̀ ti ọ̀gẹ̀dẹ̀ lásán ni lọ́dọ̀ tiwọn náà kò tó nǹkan tá a yàgà sí. tẹ́wọ̀n á sọ pé àṣẹ àṣùbà lẹ́yìn tiẹ̀ òfìjọ́ kan dúró ká ṣe kònóòtù rí so hmm. ẹni tó ní kó o ṣe gan òun sọ pé òní forí kalẹ̀ tó o bá gbàgbé rẹ̀ hmm. ẹlẹ́yìí jẹ́ bó ṣe jẹ́. ìbéèrè wọn kẹta sheikh wọ́n tún ní islam fi ya pé allah subhanahu wa ta'ala ti pèsè àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ kalẹ̀ fún àwọn ọkùnrin olóríire nínú ọgbà aljanna pé báwo wá ní ti àwọn báwo wá ní ti ẹ̀san àwọn obìnrin rere tí wọ́n lọ́kọ nílé ayé ń bí àmọ́ tí ọ̀rọ̀ àwọn ọkọ wọn tó padà wá já sí jahannam.

zero zero six one nine minus four five nine plus two three four zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah wa barakatuh. naam. ẹ lórúkọ yín o. hello. hello. 08061998459 plus 2348083293896 àwọn nọ́mbà tí olùjábí náà uh, àwọn ò bá wa sọ̀rọ̀ sókè dáadáa sì gbọ́ wọn uh, ẹ jẹ́ kí a mú ìbéèrè mi Umar Abdulrahman láti Benin Republic àbí ẹ jẹ́ kí a mú ìbéèrè lè tó síwájú títí wọn ìwá láti UK uh, wọ́n ní Umar Abdullah òun ni àwọn bákan náà òun tún ní pé wọ́n ní àwọn ti ní ọkọ rí ṣùgbọ́n àwọn ti padà fi ara wọn sílẹ̀ ọwá tásìkò yìí báyìí àwọn ń bẹ ní Italy jàre Italy ni wọ́n láwọn wà ọwá tásìkò tó ṣe pé àwọn fẹ́ ní ọkọ míì ọkọ ọkùnrin táwọn wá rí òun bẹ ní UK wípé UK lọ́wọ́ àti àwọn fi jọ ń sọ̀rọ̀ papọ̀ wípé tó ń ti pé òun kì í ṣe àlùsùn ná wípé ǹjẹ́ àwọn lè ṣe oyìgì àwọn lè so ìgì lórí fóònù wípé ṣé àwọn lè fẹ́. ìgbà tó a ti dáhùn ìbéèrè lọ́sẹ̀ tó kọjá. tó a jẹ́ pé ẹ jẹ́ ká mú ìbéèrè mi ẹ ló kọ́ yín o hello ìyá ọmọ ìbílẹ̀ láti Benin Republic wọ́n ní kí ni ìyà tí ìṣẹ̀lẹ̀ kọ sí obìnrin tí ó gbìyànjú jáde kúrò lábẹ́ ọkọ wá iṣẹ́ lọ fún bí ọdún kan látàrí pé kò rí ìtọ́jú tó péye láì jẹ́ pé ìjà bí àìgbọ́ra ẹni yé ó dédé ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ bí kò ṣe pé nítorí kó lè rí owó fi ṣe àwọn tó bá yẹ ló ṣe jáde kó làbí ọkọ bẹ́ẹ̀. wọn kò jáde kó ọkọ báyìí nítorí pé ó ti tó dá wà tó bó ṣe tí ìbá kọkọ rẹ ló bá yọ̀ǹda fún lọ abẹ́ pọ̀ ṣe wa jalla lọ wà. Hmm. lẹ́yìn náà irú owó wo lobìnrin lọ wá tó fi wá sọdún kan gbáko jìnnà rẹ̀ lẹ́yìn náà irú wo ló tí ń wòran títí tí a ò fi lọ fá bẹ́ẹ̀ fọdún kan. Hmm. ìbéèrè mi wọ́n ní èèyàn ń bẹ lórí sọ́lá ni èèyàn dédé kẹ́sìn lágọ̀ọ́ ara ẹni pé àlejò gáfẹ́ wá ǹjẹ́ yẹn ó pa á mọ́ fi parí sọ́lá ni àbí èèyàn ò já yẹn. olópin ìgbà tó bá lè pa mọ́ra tí ò ní ṣèèṣì jábọ́ hmm. tí ó sì ní ṣèèṣì bọ́ta ní só hmm. títí tí Hello kọ́ yín o. Aleykum salaam wa rahmatullah. Orúkọ mi Abel láti Ìlọrin. Ìbéèrè yín. Ìbéèrè tí mo ní ní láti kí náà jàdásà. Ṣé ó pọndandan fún jàmọ́ tó wà lẹ́yìn láti mọ ló bá kábàrà kọ̀ọ̀kan àwọn akẹ́bàrú láti máa kọ́ tí yẹn wí ni àbí tí ìmáàmù tó bá ti ń wí yẹn ó ti kọ́ bá gbogbo wa lẹ́yìn lẹ́yìn hmm. Ọ̀pọ̀ dandan kó ní kálukú ní kọ́ máa ń tẹ́ ọ̀sán. ètò kankan dúró lásán ìdúró yóò ní kankan so ìmáàmù nka ka nǹkan tó yẹ kó ka ń wí tó yẹ kó wí tara tiẹ̀ ní wí ẹ̀yin náà gbọ́dọ̀ mọ̀ torí rẹ̀ sí wa iṣẹ́ sìn ta lè máa fi kan tá kọ lórí eléyìí tó dá dúró gédégbé báwo lẹ́sìn máa fi sọ̀rọ̀ àti náà zà ẹ̀ wá rí. ẹ ló kọ́ yín o. wa aleykum salaam wa ẹjọ́ fẹ́ tẹ̀lé lọ dókítà pé ṣé símáàmù bá wọ júmọ̀ lọ́jọ́ júmọ̀ pé ó lẹ́tọ̀ọ́ láti ọkọ̀ yẹn lọ sí làkúndé nípa màtà ẹ̀ fúgbà yìí. ọ̀dà alhamdulilayi tí ìmáàmù bá ti dé ta ìdẹ́kùn ní sinafila kankan tí ó bẹ̀rẹ̀ kútùbà ni àwa táwa bá dé mọ́síláṣí àwa máàmù làwọn ṣe tahiyyatul masjid hmm. kọ́dà kò ṣe pásítọ̀ tí ìmáàmù ṣe kútùbà lọ́wọ́ ṣùgbọ́n ìmáàmù tó ń bá ti dé ta ìdẹ́ yóò gun mímbàrún 08061998459 plus 235083293896 wọ́n ní ìyá kan tó ṣe pé ọmọ ẹyọ kan péré iná ló bí obìnrin sì ni ọmọ náà ó ti wá lọ́kọ àmọ́ ìlú bòmíì lòun pẹ̀lú ọkọ ń gbé ara ìyá yìí ọ̀wá yá ọwọ́ aránṣẹ́ sí ọmọ láti wá tọ́jú òun ṣùgbọ́n ọkọ kọ̀ wípé òun ọ̀gbọ́dọ̀ lọ wípé kí ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kí alhamdulilayi eh, ó yẹ kí irú àwọn ọkọ tí bá ń fẹ́ yàwó kan máa láàánú ẹ hmm. eh, lóòótọ́ sọ ma pé obìnrin yẹn ìyàwó a ni ṣùgbọ́n kó tó jẹ́ ìyàwó tiẹ̀ ọmọ àtìyá rẹ̀ ni so tí ìwọ bá ti wá ti torí pọ́jẹ́ ìyàwó tiẹ̀ tó mú lọ lámọ̀tán tó fi àyè sílẹ̀ àti àǹfààní kó máa ní eh, ìpadà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ lẹ́ẹ̀kan láàrin àkọ́dájú pé eléyìí ó máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn láti máa fọmọ fúnrù rẹ̀ nítorí pé irú rẹ̀ wà àwọn ẹni tó sì tún farajọ irú rẹ̀ náà wà tí àwọn èèyàn bá ti lè tí wọ́n bá fi lè kà á mọ yín lára pé bẹ́ẹ̀ tí máa ṣe pẹ̀lú àwọn obìnrin nù tí irú yín bá ń tọrọ obìnrin wọn ní fẹ́ máa fi fún wọn. kí ló burú nínú para ìyá ìyàwó rẹ̀ ọ̀yá kọ́dà kan mọ́jọ nìkan wọn bí ambọ̀sibọ́sípò hmm. nìkan wọn bí tí wọ́n á ní kọ́ wá láti wá ṣètọ́jú àwọn wọ́n wá owó wọ́n mọ wá ń kókó tí àwọn ọ̀bá bí ìwọ́ ti ṣe fẹ́ rò ń fẹ́. Hmm. so má jẹ́ kí ọmọ tara pọ́lọ́kọ sẹ̀yà rẹ̀ má jẹ́ kí ọmọ tara pọ́dọ̀ ọkọ lọ́wọ́ àgbódì ọ̀rọ̀ lọ́dọ̀ ìyá rẹ̀. Hmm. so lóòótọ́ bọ́ bá lọ tọ́jú ìyá rẹ̀ ńkọ́ ní òfin ìyá lálàáfíà o. so ṣùgbọ́n eh, ara ó ń béèrè ẹni tó jáde lára òun hmm. pé kó súnmọ́ so kò sí nǹkan tó burú ń bẹ̀ yọ lọ rí ìyá rẹ̀ nǹkan tó kàn sọ ni pé má pẹ́ hmm. so wọn náà kí ló burú kí wọn náà lọ rí ìyá hmm. àbò ti fi ọmọ rẹ̀ tán dọ̀tà rẹ̀. Hmm. wọ́n ní owó téèyàn yá lọ́wọ́ ilé ìfowópamọ́sí tó jẹ́ pé ó ní èlé nú nígbà tí wọ́n fi yáyàn èèyàn ti wá fi owó yẹn èèyàn ti fi ṣe bísínẹ́sì lóríṣiríṣi èèyàn sáàrí èrè èèyàn jèrè lóríṣiríṣi èèyàn fi owó náà èèyàn fi tu nǹkan jọ pé tí ìbá fẹ́ túbá báwo lè yóò ṣe túbá lórí irú nǹkan. ó jẹ́ owó tí ẹnìkan tiẹ̀ gbogbo eléyìí kò ṣe tiẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. so eléyìí jẹ́ òfin ọ̀nà. torí pé hmm. tó máa ní èlé gbogbo ẹ̀ di tiẹ̀ ẹjọ́ tó gbá lè máa dọ́gbọ́n fòfin ọ̀lọ́ ṣé jẹ́ pé àkàlọ́ yáwó èlé nígbà láti ṣe bísíǹsì àti lówó táwọn àgbọ̀ pé tóbótò tóbótò tóbótò hmm. àbẹ́rẹ́ nǹkan mọ̀ pé mo túbá mo túbá mo túbá. <laughs> náà ẹjẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wá létí tó wá àsìkò. ọlọ́run ẹlẹ́dàá sọ pé in tubtum falakum ru'usu amwalikum la tadlimuna wa la tuzlamun tẹ́ bá ti túbá ojú owó yín nìkan ti hmm. ó gbé ilé òun kéèké ti. Hmm. Jazakumullahu khairan Sheikh. Wá síta gbangba tí a mọ̀ sí Hudan wa Búṣọ ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò tún wáyé ní ogúnjọ́ Rabiul Awwal 1444 AH Ìjírọ̀ Kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá tó bọ́ sí ọjọ́ àìkú sunday twenty twenty two láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọba central mosque ni ó ti wáyé nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra ma'arijul qabul sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ inshallah bákan náà wá síta gbangba tí a mọ̀ sí jelsatul basira tó máa ń wáyé ní marina lẹ́kọ̀ọ́ yóò tún wáyé ní ọ̀túnla sunday inshallah láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní marina lẹ́kọ̀ọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àṣọjà sí alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n ti máa dára lẹ́kọ̀ọ́ inshàlá ní ọjọ́ sunday tó ṣe déédé ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá twenty twenty two ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah. hello asalaamualeykum. zero eight zero six one nine nine eight four five nine ẹ lórúkọ yín. Aleykum salaam wa rahmatullah. Hello kọ Hello kọ yín o. Abdulkarim Aziz Ládékò. Ìbéèrè yín. Ẹ̀yàn mo fẹ́ bèèrè báyà méjì kan ní ẹnìkan ló sọ pé àbábá wùwà tí ó da bí àwọn bàbá kan ló ti wùwà ẹ̀dá síwájú pé Ọlọ́run máa ń bẹ̀ẹ̀sàn ìdẹ́lẹ̀ fún àwọn ọmọ ọmọ. Ni wọ́n sọ pé àwọn ayé àti kan wà tọ́lọ̀ ti sọ pé fúlù náà fi wọ́n kásábà sí wọ́n yìí àti tàbí wà jù ọ̀tún rí jù àwọn ọmọdé dáadáa tí wọ́n mú alẹ́ rí ẹni tẹ́ ń jọ ń sọ̀rọ̀ orí nǹkan kan dara rẹ̀ <laughs> ọ̀pọ̀ ò rí bẹ́ẹ̀ dá lónìí ọjọ́ hmm. bó ti ah, ẹ jẹ́ kí n tún mú ìbéèrè eléyìí náà wá ẹni tí ó ọ̀dà wọ́n ti lálàyé wọ́n ní nínú táwọn gbọ́yé ni pé Islam kọ̀ọ̀kọ̀ kéèyàn fẹ́ ni tó bá jìyàn lọ lóbìnrin ọkùnrin ní ń béèrè wọn pé kọ̀ọ̀kọ̀ kéèyàn fẹ́ ni tó bá jìyàn lọ lóbìnrin níyàwó wípé tọ̀ pẹ̀lú bí civilization bó ti ṣe ti wá gbòde báyìí pé téèyàn bá ń rọra ń sọ̀rọ̀ bóyá èèyàn ń chaati àbí nǹkan àbí èèyàn mẹ́sẹ̀gì ara èèyàn ní orí social media bóyá Facebook àtàwọn tó tó fara pẹ́ wípé èèyàn wá ṣe alábàápàdé àwọn obìnrin tó jẹ́ pé ara òkèèrè làwọn àwọn funfun tó wọ́n á dẹnu ìfẹ́ kọ́yàn wípé ṣé Islam ọ̀kọ̀ fún èèyàn kan jẹ́ pé láti bí àpẹẹrẹ bí irú Nàìjíríà ń bí téèyàn kan ọ̀rọ̀ aṣọ pé tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nǹkan kú lọ́tínrín pé kóhùn ogúnfẹ̀ kan gbé ọ̀nà pé ó gúbẹ̀ kan lo avenue yẹn privilege yẹn kó wọn fi gbé ìgbà ọ̀nà ìlú òkèrè pé kí nǹkan lè bẹ́ sú ẹ́ wípé kó fi lọ fẹ́ obìnrin o. ẹlẹ́yìn ń ṣèbéèrè Islam àkọ́kọ́ fẹ́ àwùjọ bá fẹ́ níbikíbi hmm. kọ́sá ti jẹ́ mùsùlùmí bìnrin lọ fẹ́fẹ́ tí ó bá ti jẹ́ mùsùlùmí bìnrin kọ́jọ́ kan náà àwọn ahlul kitab nínú hmm. kọjá yahudiya bí nasraniya hmm. ibikíbi tó bá wà sọ eléyìí kìí ṣèbéèrè ló ń ṣe ìtọ́jú ọ̀rọ̀ pé Nàìjíríà lè ọ̀fẹ́ wá bìkan bóyá yà ló ń tún lọ bá níbi tó ń lọ yẹn so Allahu azza wa jal ó ti kọ àkọọ́lẹ̀ ti kálukú hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Ah, mo kí àwọn ṣe pa láti àgbọ̀n ọ̀fẹ́. Àmín. Àwọn abákìlú sọ̀rọ̀. Láti bo. Láti bo. Ìbéèrè yín. Ẹ̀rọ pẹ̀ṣọ̀ kan ti wà Fẹ́ẹ́ ti kọ́ńtì tó jẹ wa lówó tó fi yọ lẹ́yìn wọ́n lè fi kan tó wa àwọn akáwò la lè fi jẹ́ pé wọ́n lè da ọwọ́ kan tó wa wọ́n ṣe àwọn kan lò lẹ́yìn ẹ̀gbọ́n lè fi kó bẹ́ẹ̀ ní ẹ̀gbọ́n gẹ́gẹ́ ìyàwó tó fẹ́ ọmọ ọ̀fà ní ìlú kan ọmọ ọ̀fà so tó bá ti bẹ̀rẹ̀ question ó máa ń tó bá ti bẹ̀rẹ̀ question bẹ́ẹ̀ tí àwọn tó kó bá kó aláǹtà ó máa ń bá àwọn òṣèlú pẹ̀lú àwọn òṣèlú ìdí haúsá bíi bàtà so àwọn bíi mọ́kànlélógún àádọ́rin àádọ́fà kò yé mi so mo fẹ́ kí àwọn dọ́kítà tó bá ti sọ yóò gbà kó máa bá wa túmọ̀ ẹ̀ fún èdè kò bá lè yé wa tó pé náà tó pé tó pé náà ní àwọn tó máa máa tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀. Alhamdulillah, wọ́n ní ilé-iṣẹ́ tó ti àwọn olówó tí ò tí ì san fáwọn tó sì ti ń lọ bí ọdún méjì kí làwọn lè ṣe. Ẹ máa bẹ Allah. Ṣèyí sì jẹ́ni tó ṣe pé ẹ máa bẹ Allah tẹ bá jí lóru. Hmm. Bẹ́ẹ̀ni tí ń fẹ́ kọ̀ lọ́yìn orí, Allah Azza wa ó lágbára jù bẹ́ẹ̀ lọ, yóò bá yín ṣe. Ah, lẹ́yìn eléyìí wọ́n ní ìyàwó àwọn wọ́n jẹ́ lédè haúsá so tí àwọn bá ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ń sọ yorùbá àwọn máa ń sábà fẹ́ túmọ̀ rẹ̀ fún haúsá kó lè bá yíò náà so ṣùgbọ́n gbọ́n bá bọ́rọ̀ dórí òǹkà àwọn gan alára ọmọ òǹkà yorùbá ká máa bá wọn sọ lóyìnbó ẹjẹ a máa sọ yorùbá náà so òyìnbó ò ní sọ tiẹ̀ náà ní yorùbá nílùú òyìnbó hmm. so a máa sọ ní yorùbá àwọn so ẹ máa béèrè lọ́dọ̀ ẹni tó bá gbọ́ tẹ́yìn náà fi gbọ́ àdúpẹ́ wọn ní ogún méjì ogójì ogún mẹ́ta ọgọ́ta ṣé ó lé ìyẹn ni pé kò pé ogún mẹ́rin àmọ́ ó dín mẹ́wàá kí ní gbẹ́ńbẹ́ alápẹ̀dá àwọn ọkọ̀ tiwa. zero eight zero six two nine nine eight four five nine four two three four zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú bèrè lè wá wọ́n ní àwọn fẹ́ ra ọjà kan bíi fóònù tó tó one thousand euro ní sísan ẹ̀ẹ̀kan gbàá ẹ̀kan péré àmọ́ tí ó bá ṣe pé olóṣooṣù làwọn máa san owó náà a jẹ́ pé àwọn san fún odindi ọdún kan léyìí tí ó sì padà wà kú sí one thousand two hundred euro wípé ìní àwọn padà fi san lọ́dún kan wípé ṣé ǹjẹ́ ilé irú transaction báyìí wípé ṣé ó ṣe ìtẹ́wọ́gbà lábẹ́ òfin ṣẹ̀ríà Islam àkọ́kọ́ ni pé fóònù tí yẹn rà ní one thousand euro ló ti pọ̀ jù <laughs> Islam ò gbà ká máa náwó nínàkúnà because one thousand euro yẹn roughly roughly yóò ti máa súnmọ́ one million naira hmm. so wọ́n ara fóònù ẹ̀yọ̀ kan bá hmm. wọ́n á ní wọ́n já gbà mọ́ lọ́wọ́ hmm. ah, yáàní yáàní àmọ́ tó bá pé ní tẹ́ ń béèrè ni pé mo fẹ́ rajà kí n sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tà fún mi náírà mẹ́wàá tó bá pẹ́ màá san díẹ̀ díẹ̀ yóò di náírà méjìlá ni màá san hmm. láti pìlẹ̀ mo ti mọ̀ pé náírà méjìlá ni tó bá jẹ́ díẹ̀ díẹ̀ ni màá san hmm. tó bá pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo fẹ́ san náírà mẹ́wàá ni ṣẹ̀rí ò bínú sí hmm. èyí tó bínú sí ni pé ká sọ pé àsìkò tó yẹ kó sanwó lọ́sẹ̀ yìí ó sanwó náírà méjìlá ń tó wá di mẹ́ẹ̀ẹ́dógún o eléyìí ni wọ́n pè ń rìbá.

twenty twenty two lóṣù kẹwàá láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjàba central mosque nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ nítẹ̀síwájú tíra ma'arij al-qabul inshallah bákan náà ìjẹ́ tí mo fi tó wa létí àṣẹ ìdọ̀tún ṣàfihàn gbadébọ̀ ọ̀rọ̀ ìdílé mọ́sùmọ̀dá alẹ́kọ̀ọ́ àti àbábọ́gá sàfihàn àti ọ̀gbọ́ ní marina lẹ́kọ̀ọ́ jẹ́rìsọ̀tún ìbàṣírọ̀ yóò tún wáyé ní ọ̀túnla sunday yìí ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá twenty twenty two láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àṣẹ dr ṣàfùdín gbadébọ̀ ọ̀rọ̀ ni wọ́n sì wọ́n dá a lẹ́kọ̀ọ́ inṣàlá ibi láti iṣẹ́ nuró lónìí ọjọ́ mẹ́jọ lápàdé inṣàlá kí aláàkóṣe mi wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtẹ̀rẹ̀ ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ l'Ógbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ afanudin abu aisha àti brọ́dà tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá jazakumullahu khairan ọ̀làdùn níbi lóko mi o títí ọjọ́ mẹ́jọ wọn asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.